Hébérù orí kẹrin. Nítorí náà, níwọ̀n ìgbà tí ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ tún wà, ẹ jẹ́ kí a ṣọ́ra gidigidi kí ẹnikẹ́ni nínú yín má baà kùnà láti wọ̀ ọ́. Nítorí àwa náà ti gbọ́ ìyìnrere bí àwọn tọ̀hún ti gbọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn gbọ́ kò ṣe wọ́n ní àǹfààní. Nítorí wọn kò ní ìgbàgbọ́ nínú ohun tí wọ́n gbọ́. Àwa tí a gbàgbọ́ ni a wọ inú ìsinmi náà nígbà tí ọlọ́run sọ pé. mo búra pẹ̀lú ìbínú pé wọn kò ní wọ inú ìsinmi mi. ó sọ bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé ó ti parí iṣẹ́ rẹ̀ láti ìpìlẹ̀ ayé nítorí ìwé mímọ́ sọ níbìkan nípa ọjọ́ keje pé. ọlọ́run sinmi nínú gbogbo iṣẹ́ rẹ̀ ní ọjọ́ keje. lẹ́ẹ̀kan sí i ohun tí ó sọ ní ibí yìí ni pé wọn kò ní wọ inú ìsinmi mi. nígbà tí ó jẹ́ pé àwọn ará àtijọ́ tí wọ́n gbọ́ ìyìn rere kò wọ inú ìsinmi náà nítorí àìgbọràn nítorí náà ó kù àwọn kan tí wọn yóò wọ inú rẹ̀ ọlọ́run wá tún yan ọjọ́ mìíràn nínú ìwé dáfídì tí ó kọ lẹ́yìn ọdún púpọ̀ ó sọ pé lónìí níbi tí a tọ́ka sí. Si tí ó kà báyìí pé. lónìí bí a bá gbọ́ ohùn rẹ̀ má ṣe agídí. bí ó bá jẹ́ pé Joshua fún wọn ní ìsinmi ni Ọlọ́run kò ní tún sọ nípa ọjọ́ mìíràn mọ́ lẹ́yìn ọjọ́ púpọ̀ nítorí náà ìsinmi ọjọ́ ìsinmi wà nílẹ̀ fún àwọn ènìyàn Ọlọ́run nítorí ẹni tí ó bá wọ inú ìsinmi rẹ̀ ti sinmi nínú iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi nínú tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a sa gbogbo ipá wa láti wọ inú ìsinmi náà kí ẹnikẹ́ni má tẹ̀lé àpẹẹrẹ burúkú àti àìgbọràn bíi ti àwọn tí à ń sọ̀rọ̀ wọn nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run wà láàyè ó sì lágbára ó mú ju idà olójú méjì lọ ó mú tó bẹ́ẹ̀ tí ó fi lè gé ẹ̀mí kúrò lára ọkàn ó sì lè rẹ́ mùdùnmúdùn kúrò lára àwọn oríkèé ara ó yára láti mọ ète àti èrò ọkàn ènìyàn kò sí ẹ̀dá kan tí ó lè farapamọ́ níwájú rẹ̀ gbogbo nǹkan ṣípayá kedere níwájú ọlọ́run ẹni tí a ó jíyìn iṣẹ́ wa fún nítorí náà níwọ̀n ìgbà tí a ní olórí àlùfáà ńlá tí ó ti kọjá lọ sí ọ̀run tí í ṣe jésù ọmọ ọlọ́run ẹ jẹ́ kí a di ohun tí a fi ìgbàgbọ́ jẹ́wọ́ mú ṣinṣin nítorí olórí àlùfáà tí a ní kì í ṣe ẹni tí kò lè bá wa kẹ́dùn nínú àwọn àìlera wa ṣùgbọ́n ó jẹ́ ẹni tí a ti dánwò ní gbogbo ọ̀nà bíi wa ṣùgbọ́n òun kò dẹ́ṣẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a fi ìgboyà súnmọ́ ìtẹ́ oore ọ̀fẹ́ kí a lè rí àánú gbà àti nípa oore ọ̀fẹ́ rẹ̀ kí a lè rí ìrànlọ́wọ́ ní àkókò tí ó wọ̀.